نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألوض الله أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم لينا أكيد بوا وما يا في أمدني كالي أبلغ الله سبحانه وتعالى alámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọba subhanahu wa ta'ala má jẹ́ kí ó dàrú àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́mọba tí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ó dẹ̀ fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ èyí tí wọ́n ní fi gbára wa níyànjú bákan náà ká máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa òun náà ni ìyàtọ̀ tó ń bẹ láàrin Gregorian calendar àti Ijiri calendar. Káwa náà bá wò ó, a rí wípé àsìkò tá a wà yìí, àsìkò tí ó ní í ṣe pẹ̀lú àwọn ayẹyẹ àti ọdún táwọn èèyàn máa ṣe ni kí ni nǹkan tó yẹ kó jẹ́ ìhà tí mùsùlùmí ó kọ sínú nǹkan báyìí irú àwọn nǹkan wọ̀nyí náà a máa mẹ́nu bá nínú ọ̀rọ̀ wa yìí insha allah àkọ́kọ́ kí ni nǹkan tí wọ́n ń pè ní kàlẹ́ndà èyí tí àwọn alábáwá táwọn ń pè ní àtẹ̀kùwìm kàlẹ́ndà òun náà ni nǹkan kan tá a gbé kalẹ̀ tó ṣe wípé yóò máa sọ fún wa bá a ṣe fẹ́ pín àsìkò sí ọdún oṣù ọjọ́ láti lè máa fi mọ àsìkò tí àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kàlẹ́ndà nǹkan tá a gbé kalẹ̀ láti lè fi pín àsìkò sí ọdún oṣù àti ọjọ́ láti lè máa fi mọ àsìkò tí àwọn ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àsìkò wo ló ṣẹlẹ̀. oríṣiríṣi kàlẹ́ndà wa ló ń bẹ oríṣiríṣi òun ni àwọn èèyàn gbé kalẹ̀ méjì nu rẹ̀ náà ní ká bára sọ̀rọ̀ lé lórí òun náà ni gregorian calendar àti ejiri calendar. náà ẹnu àwọn èèyàn fẹ́ kò lórí wípé kán pín àsìkò sí ọdún oṣù àti ọjọ́ ọ̀sẹ̀ ẹnu wọn fẹ́ kò lórí eléyìí lórí jẹ́ pé tọ́ba gbogbo àwùjọ àárí pé wọ́n lóṣù wọ́n ní ọjọ́ wọ́n lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni ọdún bẹ. nísìnyí tán bá béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹlòmíà ní nísìnyí mo ti di ọmọ ọdún báyìí láyé bó ló ṣe mọ̀ pé iye ọmọ ọdún báyìí lòun láyé òun ni pé ó ń fólò sísítẹ́ẹ̀mù kan tí wọ́n gbé kalẹ̀ tá a mọ̀ sí kàlẹ́ndà ni tó ní nínú ọdún Oni ní nínú oṣù Oni ní nínú ọ̀sẹ̀ bákan náà ó ní ọjọ́ nínú sísẹ́ẹ̀mù yìí lòun náà fọ́lò bó fi ń pèrè ẹ̀ ní ọmọ ọdún iye báyìí ipò ti di ọdún báyìí láyé àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní nǹkan bíi thirty years ago thirty years tó sọ yẹn kàlẹ́ndà wo ló lò ṣé gregorian calendar ni ijiri calendar ni Asia kàlẹ́ndà ni oríṣiríṣi kàlẹ́ndà ló ń bẹ. ọlọ́wọ́ba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ nínú alukur'an karim ó ní ìnà ìdàtà ṣuhuri ìndàlá ìfnà àṣàrà ṣaharan fi kìtàbílá yóò máa kálàkọ̀ sàmáwáti wàl ardu. ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní òǹkà àwọn oṣù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba méjìlá ni àwọn oṣù tó wọn ọlọ́wọ́n ọba recognize méjìlá ni àwọn oṣù yìí ìnà ìdàtà ṣùhúrì ìndọ̀lá ìfìnà àṣàrà ṣàrà fi kìtàbílà tó ń bẹ nínú tí ọlọ́wọ́n ọba yóò máa kálá kọ sàmáwá àti wàl láti jọ́ tí ọlọ́wọ́n ọba ti dá sánmà àtilẹ̀ mina arbaatun hurumun ó ń bẹnu àwọn oṣù méjìlá yìí mẹ́rin tó ṣe wípé wọ́n jẹ́ oṣù abẹ́wọ̀. Allah ọba subhanahu wa ta'ala ní fala tadlimu fi inna anfusakum ó ní ẹ má ṣe àbòsí fúnra yín bẹ́ẹ̀ ebi tá à ń lọ gangan òun ni pé ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé oṣù méjìlá ni ó dẹ́ pé ní kí ni zálìkà dínú ìlqayyim eléyìí ni ẹ̀sìn tó dúró déédéé lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba tó túmọ̀ sí pé kí ni oṣù méjìlá ó wà recognized anabiwa muhammad sallallahu alaihi sallam ó dẹ̀ dárúkọ àwọn oṣù yìí fún wa torí pé oṣù yìí àwọn alárúbáwá náà ti ń lò ó tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe padà máa ṣàlàyé fún wa tó túmọ̀ sí pé ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ ọdún nǹkan tí ọmọ ènìyàn ò lè ṣàfẹ́kù rẹ̀ àbí ká ní pé kí ọmọ ènìyàn kó ṣaláì mọ́ lónìí. ṣùgbọ́n lára àwọn ọdún tó ṣe yí pé kàlẹ́ndà táwọn èèyàn ti ń lò ti pẹ́ òun ni kàlẹ́ndà kan tí wọ́n ń pè ní julian calendar julian calendar yìí òun ni ọ̀nà tí a fi mọ àsìkò tó ṣe wípé wọ́n fi tì sí ọ̀dọ̀ ọba kan tí wọ́n ń pè ní julius caesar. julius caesar yìí ó ní kàlẹ́ndà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń lò lára àwọn ọba róòmù ni òun ló gbé kàlẹ́ndà yìí kalẹ̀ tó ṣe pé wọ́n ń lò tó yà náà fi fi sọ́dọ̀ rẹ̀ yìí pé julia calendar calendar yìí ni wọ́n ń lò fún ọdún gbọ́ọ́rọ́ kó tó di pé wọ́n wá gbé calendar tí a mọ̀ sí gregorian calendar èyí tí a ní ká mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ gregorian calendar yìí wọ́n fi sì sí ọ̀dọ̀ ìkan àwọn popes ni tí orúkọ rẹ̀ ń jẹ́ gregory the thirteenth lára àwọn popes àwọn catholic òun ni ẹni yìí ni wọ́n ń pè ní gregory the thirteenth òun ló wò ó pé julia calendar tí wọ́n ń lò yìí wọ́n ṣe jòkóó ipe kí àwọn yí i padà nam àwọn èèyàn ti ń sẹ̀mí wọ́n ń gbégbèsè ayé ṣùgbọ́n wọ́n wò ó pé kí ni káwọn ṣe ìyípadà fún julia kàlẹ́ndà yẹn ìyípadà tí wọ́n padà wá ṣe fún ọjọ́ mẹ́wàá ní nǹkan tó ṣe yí pé ó padà lékún bẹ́ẹ̀ fún ara wọn náà ni wọ́n chéǹjì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nísìnyí tá a bá wò tó ni déètì òní nínú gregorian calendar tá à ń lò yìí amọ̀kọ́dún tá a wà yìí two thousand and seventeen nìyẹn oṣù táwa yìí oṣù December ni òní ni tọ́ọ̀dì oṣù dìsẹ́mbà. ká ní pé wọ́n ń lò bọ̀ wá níbi julia calendar nìyẹn wọ́n wá fi kí ni wọ́n fi ọjọ́ mẹ́wàá kún wọ́n announce bẹ́ẹ̀ pé òní o lápèjúwe àníkà kún third of december mọ́ yóò mọ̀ jẹ́ thirteenth of december àwọn ẹgbẹ́ gbà náà ó dẹ̀ di pé kí ni wọ́n yí ìpadà bẹ́ẹ̀. so bó ṣe múùfù kúrò níbi julia calendar bọ́ síbi gregorian calendar nìyẹn àwọn èèyàn ti ń bẹ tí ọ̀rọ̀ calendar tó máa jáde that is kátólmọ́lá ń lo calendar àwọn èèyàn wọ́n ti ń bẹ ni so julia calendar òun náà yí sí gregorian calendar ní àsìkò ọba kan tí wọ́n ń pè ní ọba eh, lásìkò pope kan tó ń pè ní Gregory the thirteen òun ni wọ́n ṣe léyìí ní yí ẹ̀ wo nìyẹn kò ń ṣe ọdún tó ti pẹ́ gan nǹkan bíi fifteen eighty one or so níta wà ní two thousand and seventeen báyìí so tó túmọ̀ sí pé n tá n pè ní Gregorian calendar yìí gbogbo wípé ó bẹ̀rẹ̀ nísìn nǹkan tí ó ti tó ọgọ́rùn ọdún márùn-ún ni. ṣùgbọ́n ti julia calendar òun ti ń bẹ tipẹ́tipẹ́ before kí anabi isa alayhisalatu salam kó tó dáyé òun ni julia calendar ti ń bẹ ń tiẹ̀ ṣùgbọ́n wọ́n padà yí padà wọ́n ṣe àwọn àyípadà díẹ̀díẹ̀ àyípadà tán padà wá ṣe òun ni tó wá bí tí a ń pè ní gregorian calendar tí wọ́n á di ọjọ́ mẹ́wàá kún ọjọ́ títì yẹn tó fi wá fún wọn ní ìtààmọ̀ sí gregorian calendar òun làyàn wá ń lò. náà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àmọ́ gbọ́ kí ni wọ́n bí ní ọdún elérin ni wọ́n bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní five seventy àbí five seventy one ad gẹ́gẹ́ bá ṣe máa ń sọ nínú tàn five seventy one tán sọ yẹn solemnity kò ṣe gregorian calendar torí pé gregorian calendar ni so nǹkan bí fifteen eighty something òun lòun so five dẹ̀ ní òun ni àárí pé wà lẹ́yìn so bí ẹgbẹ̀rún ọdún lẹ́yìn gbàtàn bí anabi sọlá sálàm ó lé òun ni ọ̀rọ̀ gregorian calendar ẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ so Julia calendar òun ló wà before. òun ló wà before. náà kí ni túmọ̀ sámá ad that is lẹ́yìn anabi isa alayhi salatu wa salam ìtumọ̀ éèdì nìyẹn wọn á domino that is lẹ́yìn anabi isa alayhi salatu wa salam that is ìgbà lẹ́yìn ìgbà tán bí àwọn kan tó ti ṣẹlẹ̀ before anabi isa alayhi salatu wa salam wọn ó pè yẹn ní bc before christ àwọn kan tó ti ṣẹlẹ̀ before rẹ̀ wọ́n lè ní nǹkan yìí ṣẹlẹ̀ síwájú kan tó bí ànábì isa alayhisalatu wasalam ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún mẹ́rin wọ́n sọ pé ní wọ́n ní bc. tó bá ti pé lẹ́yìn gbàtán bí ànábì isa alayhisalatu wasalam ni wọ́n ní ad. àwọn míì á ní ká má lo ad ipe ká má lo ce torí pé ad yẹn àwọn míì ní ìtumọ̀ rẹ̀ ni after the death sòtòrí ẹ̀ pé ká má lò ó ṣùgbọ́n sáwọn tí wọ́n gbé kalẹ̀ sanrílì gbà pé after the death ni rárá àwọn gbà pé ìtumọ̀ òun ni ní àsìkò lẹ́yìn àsìkò tani àsìkò ànábì ìfà àlẹ́ sàlátù wàsálàmù sọ pé ìtumọ̀ éèdì nìyẹn. so kí ni tàǹtẹ̀ láti sọ fún wa bóyá a pè ní ad ni a pè ní ce dàtí ce ìtumọ̀ rẹ̀ wọ́n á ní the common era bce before the common era ìtú wá fi sọ wípé bc wọ́n prefer kan lo bce ìtú wá fi lo ad wọ́n prefer kan lo ce wọ́n yìí tó kàn wá jù ó ní pé àwọn èèyàn ṣàfẹ́ mọ bó o ni àwọn ó ṣe mọ déètì ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ so wọ́n ní láti gbé kàlẹ́ndà kalẹ̀ láti mọ bó o la ṣe fẹ́ déètì tí ó ṣẹlẹ̀ bó o la ṣe fẹ́ déètì tó ti ṣẹlẹ̀ kọjá irú nǹkan yẹn náà ló ṣẹlẹ̀ ní àsìkò àwọn sahaba rẹ̀dùwánulá àlejò wọn náà bí anábìwá muhammad sallallahu alayhi wa sallam five seventy ag àbí ce ìtàn máa pẹ̀lú méjèèjì tó túmọ̀ sí pé kí ni wọ́n ń lo òǹkà ìgbà tán bí anabi isa aleyhi salatu wa salam láti lè fi mọ ìgbà tí wọ́n bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n eléyìí ò ń nǹkan tó pọ́mọ̀ ní àwọn ilẹ̀ lárúbáwá àwọn èèyàn ni wọ́n padà wò ó sí bẹ́ẹ̀ nígbà tán bá kakó ibi kọ́ ẹni tó bá mọ̀ ń pa ọ̀rọ̀ ìtàn àwọn nǹkan báyìí yóò mọ bó ló ṣe fẹ́ dá ìṣẹ̀lẹ̀ kan padà sí déètì kan. nísìnyí àkàwá sọ pé wọ́n bí òun ní nineteen eighty lápèjúwe nineteen tó ń sọ ó ń sọ bce àbó ń sọ ad ló ń sọ ṣùgbọ́n èèyàn kan òun mọ̀ ń pa kínní tan bó ṣe ń ṣe kàlẹ́ńdà dáadáa ó lè change ẹ̀ sí hijira ó lè change ẹ̀ si ìjìra time wo náà bí ẹni yẹn lẹ́yìn ìjìra anabiwa muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá mọ̀ nípa àwọn nǹkan báyìí òun ó lè change ẹ̀ torí calculation ni so anabiwa muhammad sallallahu alaihi wa sallam gba tí wọ́n calculate ìgbà tán bí so wọ́n ń calculate ẹ̀ yìí pé nǹkan bíi five seventy àbí five seventy one ce òun ló bọ́ sí. Si ṣùgbọ́n nǹkan tó kọ́mọ̀ ní àwùjọ lárúbáwá gangan òun ni káwọn fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwùjọ tuntun wọn kàn fi ka kàn fi mọ kàlẹ́ndà torí a rí i pé wọ́n á sọ pé àníbà muhammad sallallahu alaihi wa sallam wọ́n bí ní ọdún eléèrin ọdún eléèrin ni wọ́n àníbà muhammad sallallahu alaihi wa sallam torí pé wọ́n wo ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ lásìkò tán bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó ṣe pé gbogbo èèyàn ló mọ̀ ó ti di nǹkan tó rinlẹ̀ nù tàn gbèngbà tán bí anabi sallallahu alaihi wa sallam ọdún eléyìí náà bì sọlọmí tó ṣe pé bí àwọn bí òun náà ní ọdún kan lẹ́yìn ọdún eléyìí wọn á ní ọdún kan lẹ́yìn ọdún eléyìí náà bì ọdún méjì lẹ́yìn ọdún eléyìí náà bì ọdún mẹ́ta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ eléyìí náà bì wọ́n ṣe mọ̀ ká nìyẹn ẹni tó bá dẹ̀ ti ń sọ fún kálukú ti ń gbọ́ yé bẹ́ẹ̀ wọ́n lè tún wo ìṣẹ̀lẹ̀ ńláńlá kan tó ṣe kó ṣẹlẹ̀ yìí wọ́n lè ní ẹni yìí ń gbata bí ọdún kan lẹ́yìn ogun bohat labi ọdún méjì lẹ́yìn ogun bohat labi bọ́n ṣe ń ṣe ńlẹ̀ yorùbá náà tó ṣe pé wọ́n fẹ́ mọ ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n á wo nǹkan kan ìṣẹ̀lẹ̀ ńlá kan tí gbogbo èèyàn mọ̀ wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn báyìí àbí bífọ́ rẹ̀ ẹlẹ́ni lápẹjúwe nísìnyí pé bífọ́ ogun mọ̀dákẹ́kẹ́ àti kinní kan tó ṣẹlẹ̀ nígbà kan la bí wọ ẹlòmíì wọn á sọ yìí pé à láwọn ìyá wa àbáwọn bàbá wa ó lè mọ̀mọ́ nineteen kinní kan á ní ìwọ abíẹ́ nígbà tí wọ́n gbàjọba múrítàlá la ìgbà tí wọ́n ń ja civil war lábíẹ́ nǹkan tí ya ìrántí nìyí tí bàbá yẹn rántí nìyí sọ ẹni tó bá wọn gbà tí civil war ṣẹlẹ̀ oníwà kọ̀ǹfàtì ẹ̀ sí ad ìkà ìgbà tí civil war ṣẹlẹ̀ ní òkè a nineteen sixty kìíní kan ní yóò ẹ̀sẹ̀ wà kọ̀ǹfàtì ẹ̀ bẹ́ẹ̀. so kí la fẹ́ lòun bí eléyìí o ni pé ọmọ ènìyàn a máa ṣe kàlẹ́ndà bákanbákan torí pé a fẹ́ mọ bó o ní ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ so ló fà tó jẹ́ pé tánàbí sọ lásán tẹ jáde láyé àwọn ìvẹ́ǹtì wọ̀nyí báwọn lárúbá ṣe ń lò ó lòun náà ṣe lò ó nǹkan báyìí ṣẹlẹ̀ lásìkò báyìí bí àwọn afìtì sí ọdún eléri bí àwọn afìtì sí kínní bọ̀hánsì ní ogun táwọn ará mọ̀dínà já àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn a máa tutù sáwọn ìvẹ́ǹtì tó ṣe pé wọ́n bá ti sọ́ kálukú ti gbọ́ yé ṣùgbọ́n gbà tó di àsìkò ìjọba umar rọ́dí aláwọ̀ ànihù ní àwọn narrations tó wá àwọn riwayat lóríṣiríṣi bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ní ọ̀rọ̀ lórí ṣùgbọ́n ẹnu àwọn àáfàá kò lórí àwọn riwayat yẹn wọ́n ní abu musa al-ashari umaru kọ lẹ́tà kan sí ó wá sọ fún umaru nígbà tó pa àyíra pé iṣẹ́ ẹ̀kọ́ yìí. ṣàbán la rí ń pé ẹ̀kọ́ ní ṣàbán àmọ́ ṣàbán wò sí ṣàbán ọdún tó lọ àbí ṣàbán ọdún eléyìí kò sí ń bẹ̀. so ẹ jẹ́ káwa náà ní kinní kan tá a máa fi mọ ọdún nísìnyí wọ́n ti mọ oṣù wọ́n mọ oṣù torí pé oṣù yìí ni àwọn alárúbáwá ẹnu wọn kò lórí ẹ ṣíwájú kánìm sọ lásán tó dé gan muharram ni tedezul qaada ẹnu wọn kò lórí rẹ wọn lè sọ nǹkan báyìí ṣẹlẹ nínú kiri muharram ó ṣẹlẹ nínú sọfar ó ṣẹlẹ nínú zulqaada wọn lè sọ gbogbo eléyìí ṣùgbọn muharram ìgbà wọn á ní muharram ìkẹta ìkẹrin lẹ́yìn ìṣẹ̀lẹ̀ báyìí sọ́fàrù ìkẹwàá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ báyìí. wọ́n sọ̀jẹ́sì fún mọ̀rọ̀dà láàánú pé káwa náà lè ní nǹkan tí ó jẹ́ tá a máa lè máa lò permanently yàtọ̀ sí tókè kálukú ń so mọ́ ọdún kẹwàá lẹ́yìn ìgbà tí àwọn olóore àwọn eléèrin tí wọ́n fẹ́ wó kàábà àbí ọdún kẹwàá àbọ̀dún kẹjọ lẹ́yìn ogun buhari ká ní kankan sẹ́nu wá máa kò lé lórí nì. àwọn sàábé wọn jókòó papọ̀ pẹ̀lú umar ọ̀dà ẹnu. wọ́n ní ali padà wàá mú mọ̀ràn wáyé pé ẹ ṣe ká máa lo ìgbà tí ànábì tí ó ṣe ń jíra láti mọ́kà wá sí mọ̀dínà. kó ṣe kóun lẹ́nu wá kò lé lórí tá a mọ̀ pé láàrin àwa mùsùlùmí o nǹkan tá a máa ń lò ọ̀fíṣíálì òun ni ọdún ìgbà tí ànábì tó kúrò ní mọ́kà sí mọ̀dínà. ìgbà tó jíròrò lórí eléyìí umaru gẹ́gẹ́ bí olórí ìlú ó padà àfúrú ẹ̀ pé ìjírá yìí ni tí a máa lò. òun ló bá tó ń jẹ́ pé alimami buhari yorùbá rahimahullah ta'ala nínú sahel bukhari wọn mú ọrọ sahel bin saadi saidi ìkàlára àwọn sábẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé má a dù min mọba àfi nàbíyí sallallahu alaihi wa sallam àwọn sábẹ ìgbà tí wọn mọ ka oṣù wọn fẹ máa ṣe kàlẹnda wọn bẹrẹ káńtì rẹ min mọba àfi sallallahu alaihi wa sallam ipe káwọn lo ìgbà tí wọ́n gbé ànábì dìde lójíṣẹ́. wàlámi wọ́pàtì wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ tó jáde láyé. ọ̀nìmọ̀ àdù ìlàmì màkàdámì ìnàbí alimadina kíkà tí wọ́n kà ìgbà tánábì dé màdínà ni wọ́n lò. so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbà tí anabi sọ̀lá asálám tó ṣe kíni tí tí wọ́n tí wọ́n gbèdìde lójíṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí anabi wa muhammad sọ̀lá asálám tó jáde láyé máa adu ilá min makdami almadinata ìgbà tí wọ́n kà onígbà tí anabi sọ̀lá asálám tó dé madina eléyìí ni ìgbà tí wọ́n kà so tó lè pa ẹnu àwọn sábà ó kò lórí pé kí ni ìṣirò ànẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam òun ni kí àwọn lò láti lè máa fi ka ọjọ́ láti lè máa fi wo ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ náà ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí nínú sunanubẹ akire àti àwọn tíra míì náà mustadrak alhakim wọ́n sọ àwọn oríṣiríṣi gbogbo ẹ̀ ló ní kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan lórí ṣùgbọ́n ẹnu kò lórí wípé ìjírà anábìwá muhammad sallallahu alaihi wa sallam òun ni wọ́n fi bẹ̀rẹ̀ kíka àwọn ìṣẹ̀lẹ̀ mímọ àsìkò ìṣẹ̀lẹ̀ so gbogbo yìí pé ó ṣẹlẹ̀ lọ́dún eléyìí ó ṣẹlẹ̀ nígbà ogun bohas ó ṣẹlẹ̀ nígbà kínní badru ó ṣẹlẹ̀ nígbà eléyìí táwọn èèyàn kálukó máa lò ó ní pẹ́ẹ́nu padà kò lórí kínní ìjírà kí ló fà tí wọ́n fi lo ọjọ́ bí anabi sọ̀rọ̀ àṣàlàm kí ló fà tí wọ́n fi lo torí pé ẹnu òkò lórí ìjọ wo ni wọ́n bí anabi wa muhammad sọ̀rọ̀ àṣàlàm olóòjọ́ pé tá a bá wò àwọn míì àní anabi sọ̀rọ̀ àṣàlàm wọ́n bí ní ọjọ́ kejì oṣù rọ̀bí awal àwọn míì àní wọ́n bí anabi sọ̀rọ̀ àṣàlàm ní ọjọ́ kẹjọ oṣù rọ̀bí awal àwọn afá nínú àwọn afá aládìsí wọn lélẹyìn lórí ilẹ jù bí sheikh alalbani rahimahullah ta'ala àwọn míín ni wọn bí anabi sọlá ní ọjọ kẹsànán oṣù rọbíul awwal gẹgẹ bí abu marshal falaki pèye sọ ìpè ńgbà tí àwọn yẹ wò táwọn ṣe calculation àwọn rí i pé ọjọ́ tán bí anabi sọlá sọlá tó ń ṣe ọjọ́ monday kò possible kójọ oṣù ọjọ́ kejìlá oṣù rọ̀bíùl awal kódà jọjọ mọ́ndé ìṣúná kó ṣe pé wọn bí àná sọ lásán lọ́jọ́ mọ́ndé àti kó ṣe pé wọn bí ní ọjọ́ kejìlá oṣù rọ̀bíùl awal ó nítorí pé ìgbà táwọn ṣe gbogbo calculation tàwọn n tó padà kú sí òun ni pé wọ́n bí anabi sọlá asọlá ní ọjọ́ kẹsàn-án torí pé ọjọ́ kẹsàn-án òun ló jẹ́ ọjọ́ monday ipe ọjọ́ kejìlá ni kò ń ṣe ọjọ́ monday so eléyìí jẹ́ nǹkan tó mu wá ní argument ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe láyé lónìí òun ni pé ọjọ́ kejìlá ni bẹ́ẹ̀ ni ijọ́ tí anamisọ́lá sàm jáde láyé èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmú òní pé ọjọ́ kejìlá ni ṣùgbọ́n ẹnu òkò lórí ìyẹn náà ọjọ́ kejìlá oṣù rọ̀bíù awal lànàbí jáde láyé ṣùgbọ́n ẹnu òkò lórí ìyẹn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà pé kí ni ọjọ́ kejìlá ni làmì máa fi ń fi àwọn tí wọ́n láwọn ń ṣọjọ́ bí anabi sọ̀lá náà máa fi ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ ń gbà mí pé ń ọjọ́ ọjọ́ anabi sọ̀rọ̀ lásán kọ́lẹ̀ ń sẹlẹ̀bírẹ́tì ẹ̀ ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ tánàbí kú ni. torí pé twelve of Rabiul Awwal gẹ́gẹ́ bí ọjọ́ tánàbí jáde láyé ó rin ilẹ̀ ju ipe twelve of Rabiul Awwal ni wọ́n bí anabi sọ̀rọ̀ lásán lọ. twelve of Rabiul Awwal ipò náà bí anabi sọ̀rọ̀ lásán lám ẹnu òkò lórí ẹ̀ rárá. lọ́fi jẹ́ káwọn tún ṣe ní nǹkan tó máa rọ̀ díẹ̀. àwọn ní káni káwọn èèyàn bá mọjọ́ tán bí ànábì pàtó ni àwọn ò bá tún sọ wípé bí àwọn lè sẹlibrétì ẹ̀ ṣùgbọ́n wọn mọ ọjọ́ tán bí pàtó bó tẹ̀lé pé èèyàn mọjọ́ tán bí pàtó èèyàn mọjọ́ tán bí pàtó nìyí kò sí nǹkan tó jọ mọ́ celebration torí pé nǹkan tó dáa ni àwọn ẹni ìṣíwájú wa ni ó ṣíwájú wa lọ síbẹ̀ ntáwọn sàábì òfin níkà kún fún pé ọjọ́ bí ànábì làwọn ń wá káàkiri láti lè fi mú déètì láti lè fi mú ṣe kàlẹ́ndà ó túmọ̀ sí wípé wọn pàtàkì ẹ̀ báwa ti pàtàkì ẹ̀ yìí torí pé tó fi lè mú wọn jòkó tán jíròrò láàrin ara wọn wípé tí làwọn á ṣe táwọn ó fi ṣe kàlẹ́ndà wọn tán fi lọ mú ọjọ́ tí ànábì ṣe ń jira tí wọn mú ọjọ́ tán bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sálàmù tí wọn ò mú ọjọ́ tán gbé dìde lójíṣẹ́ gan tí wọn mú ọjọ́ tó kú tó fi jẹ́ ọjọ́ tó ṣe ń jira ni ẹnu wọn wá kò lé lórí ó túmọ̀ sí pé kí ni àwọn sàhábà rẹ̀ tó wà nílò àlẹ́ wọn mọ̀ ń tán ṣe. torí pé ìjira rẹ̀ yẹn àti ẹnu wọn kò lórí rẹ̀ ni. sẹ́ńgbà tí wọ́n mú ìjira ànábì sọ̀rọ̀ láàtọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí àwọn oṣù kàlẹ́ndà mọ́ so ó wá kú pé kí ni bó ni wọ́n ṣe máa ṣe àwọn ìṣẹ̀lẹ̀ yìí bó láti bẹ̀rẹ̀ oṣù wo là á fi ṣe oṣù àkọ́kọ́ another thing tó nìyẹn náà wọ́n kà pé gbogbo àwọn oṣù yẹn ń bẹ wọ́n ní muharram wọ́n ní safar wọ́n ní rọ̀bì ọ̀làwọ̀ rọ̀bì ọ̀tánì jùmọ̀dà ula jùmọ̀dà saniya wọ́n ní gbogbo àwọn kinní wọ̀nyí jésù lùkọ́dà ṣùgbọ́n èwo là kọ́kọ́ èwo nìgbẹ̀yìn kò sí yẹn ní ètò wọn tẹ́lẹ̀. yorùbá point mi clear kò sí ẹnu ètò wọn pé owó la kọ́kọ́ ṣùgbọ́n ìjòkó wọn yìí náà fi wò pé káwọn fi muharram ṣe àkọ́kọ́ torí pé muharram òun ni ó máa ń wá lẹ́yìn kíni lẹ́yìn hajj ni oṣù zulqaada zulhijja zulhijja tí wọ́n ṣiṣẹ́ ájì ń bẹ lẹ́yìn rẹ̀ muharram ni sọ̀wọ́n wò pókè muharram yìí ó súnmọ́ zulhijja káfí òun ṣe àkọ́kọ́ ni fún kàlẹ́ndà wa náà fi wá mú muharram náà fi ṣe àkọ́kọ́ ipe àsìkò yìí lásìkò tó ṣe ipe àwọn èèyàn ó mọ̀ padà sílùú wọn tó bá lọ ṣe ájì ni then kò jìnnà sí àsìkò tó ṣe wípé wọ́n gbé ànábì sọ̀lá àsálám tí wọ́n gbé dìde lójijẹ́ náà àbí tó ń pìpìẹ́ láti kúrò ní ìgboro mọ́kà náà so wọ́n mú muharram káwọn fi ṣe oṣù àkọ́kọ́ wọ́n mú ìjírà ànábì sọ̀lá àsálám káwọn fi ṣe ìṣẹ̀lẹ̀ táwọn ò fi máa ṣe kàlẹ́ndà wọ́n mú muharram gẹ́gẹ́ bí oṣù àkọ́kọ́ ibà ni wọ́n ti yanjú ẹ̀ so anabi sọlọ́lá àṣàlám ó ṣe ìjìra lẹ́yìn ìjìra ẹ̀ tó ṣe ní ó lo ọdún mẹ́wàá ní madina fẹ́ láti máa sọ wípé kí ni a máa sọ wípé kìnìkan báyìí ṣẹlẹ̀ ní ọdún báyìí ọdún ìjìra nísìsiyìí tá a bá wọ́n sìn àwà ní one thousand four hundred and thirty nine years láti gbà wo nìyẹn láti ìjìra. ó túmọ̀ sí pé kí ni ànábì sọ̀rọ̀ lásán jáde láyé ọdún mẹ́wàá lẹ́yìn ìjìra rẹ̀. torí pé wọ́n ti dá padà sẹ́yìn ìjìra ni wọ́n mú àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ lẹ́yìn ìjìra. tó lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà ni kíni òun ni kú anabi sallallahu alaihi wasallam so ikú anabi sallallahu alaihi wasallam ṣẹlẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn kíni ìjìra so yìí ń bẹ abubakar ó jẹ khalifa lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ìjìra ó lọ́dún méjì umar torí àmọ́ rí wọn á ní lágbájá ó ṣèjọba fún láti ọdún báyìí di ọdún báyìí lẹ́yìn ìjìra ṣùgbọ́n ìgbà wo ni wọ́n mú ìjírà as standard ìgbà tán mú nìyẹn wọ́n ṣe mú títí julian calendar tó fi tì sí ọba julius caesar wọ́n ṣe mú gregorian calendar tó fi tì sí ọba gregory àbí eh, pope Grigori tó fi tì sí ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà náà mú ìjírà náà fi tì sí ọ̀dọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìjírà anabi la fẹ́ lò ìjírà anabi sallallahu alaihi wasallam òun ni sándàdì ní tó fi ń ka ìṣẹ̀lẹ̀ tó fi ń ma àsìkò tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí. wọ́n ṣe é ní ọdún o ìyàtọ̀ ń bẹ láàrin níta fi ń ṣe kàlẹ́ndà àti ọdún ṣíṣe lónìí àwọn èèyàn aláwọn ń sẹlibrétì ọdún ìjírà kò sí tó ń jẹ́ ọdún ìjírà ike à ń sẹlibrétì ẹ̀ nǹkan tá ní náà ni ọdún ìtúnú àwẹ̀ tá a mọ̀ sí eidul fitri àti kíni ọdún al-adha tó ń ṣe ọdún ìpẹ́ẹ́rán ọdún méjì tá a ní ìkẹta òun náà ni eidul usbu tó ń ṣe idul juma ọdún ti juma gẹ́gẹ́ bí ntánẹ́tì sọ̀lá sàm tó pé. so àwọn umar àtàwọn sàábé tó kù wọn ní káwọn mú kàlẹ́ńdà nítorí kálíbà máa fi sẹlẹbírẹ́tì ọdún ẹ̀ẹ́ láti lè máa fi mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni bó làwọn ó ṣe fi ìṣẹ̀lẹ̀ tì wọn sẹlẹbírẹ́tì ẹ̀ rárá sọkálà ń ṣe ọdún ìdíra ipa ń sẹlẹbírẹ́tì ẹ̀ à ń lọ tbs ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí bídíà ni torí pé àwọn ẹni ìṣíwájú wa wọn ṣe ń tó jọmọ́ bẹ́ẹ̀ wọn ṣe ní nǹkan ẹ̀sìn wọn ṣe ní nǹkan tí àwọn èèmọ̀ mọ ìgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ni ìyọ́n dẹ̀ ń ṣe nǹkan tuntun torí pé nítorí bá wù ilẹ̀ lè mú ní nǹkan tẹ́ fi mọ̀ gbà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kẹ́bi ń ta sọ fún wa àwọn kan ń lo wọ́n ń lo ọdún eléyìí tẹ́lẹ̀ àwọn míì á lo ogun buhari àwọn míì á lo ìṣẹ̀lẹ̀ badru àwọn míì á lo ìṣẹ̀lẹ̀ ohod oríṣiríṣi nǹkan ni wọ́n ń lò tẹ́ńkálukú wá fẹ́ lò ní lókùnmọ̀ tó pẹ́ ní tó ń bá sọ ó ti gbọ́ yé ṣùgbọ́n kéka kan ní nǹkan yẹn ọ̀kan tó ṣe pé ẹnu ó kò lé lórí eléyìí ni wọ́n fi mú ìsirani wọn mú nítorí káwọn yẹn lè máa ṣàjọyọ̀ rẹ̀ báwọn mi ṣe ń ṣe lónìí ìlà ń ṣàjọyọ̀ rẹ̀ eléyìí àdádálẹ̀ nínú ẹ̀sìn náà atọ́ fún wa ìsirá tán mú ó ti láwọn oṣù tí wọ́n ń lò tẹ́lẹ̀ táwọn lárúbáwá ń lò wọn tún mú oṣù tuntun míì mọ́ oṣù yẹn náà ni wọ́n ń kọ́ntínú. òun náà làwọn oṣù tí a ti mọ̀ lápẹjúwe oṣù rọmọbọ́n ó jẹ́ oṣù kẹsàn-án nínú oṣù méjìlá tí ọlọ́wọ́ bá ní ìnáyé dàtà ṣòwòrì ìdàlá ìsìn àṣàrà ṣáàrà ti kìtàbílà yẹ́wò mọ̀kálà sàmáwá tiwọ̀l àrùn mí ní àrùbá àtúnṣọ́rọ̀mù so oṣù ramadan ó jẹ́ oṣù kẹsàn nínú oṣù yìí. so wọ́n fi muharram ṣe àkọ́kọ́ nínú oṣù yìí nínú kàlẹ́ndà tí wọ́n mú. zulqada dẹ̀ jẹ́ kí ni ìparí. so lẹ́yìn muharram àbí lẹ́yìn zulqada àárín muharram sọ̀rọ̀ bá ti tó rí muharram mi ó túmọ̀ sí pé a ti tún bọ́ sí ọdún tuntun nìyẹn. ṣùgbọ́n wọn ò mú ní nǹkan tá a mọ̀ celebrate. mo ló wí pé ọdún tá a máa ń ṣe kò sí ìṣó bọ́ sí ìpìlẹ̀ ọdún ìpìlẹ̀ kàlẹ́ndà yìí ń tábà wo ọdún ìtúnú àwẹ̀ ó bọ́ sí first of shawwal shawwal ọdún kẹwàá ni oṣù kẹwàá nìyẹn nínú oṣù méjèèjìlá idul adha ó bọ́ sí ọjọ́ kẹwàá àbí bẹ́ẹ̀ kọ́ inú oṣù zulqaada ní oṣù hijja tó jẹ́ oṣù tó parí oṣù kejìlá. so wáyé tí wọ́n gbé sí first of muharram kálá nkàdún tuntun. wọ́n gbé síbẹ̀ torí pé bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe fi ilẹ̀ òun náà nìyẹn. sọlẹ́yìn fi rinlẹ̀ fún wa wípé ìsọ pé wọ́n mú ìdíra gẹ́gẹ́ bí tó mọ̀ fi ṣe kàlẹ́ndà láti lè fi mọ àwọn ìṣẹ̀lẹ̀ ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Kùlá fún wa pé nǹkan ń pè ní kàlẹ́ndà òun náà ni sísítẹ́ẹ̀mù táwọn èèyàn gbé kalẹ̀ láti lè fi ṣe kíni láti lè fi pín àsìkò sí ọdún oṣù àti kíni ọ̀sẹ̀ àti ọjọ́ nǹkan pé ń kàlẹ́ndà nìyẹn sísẹ́mù tá a gbé kalẹ̀ tá a fẹ́ fi pín àsìkò àsìkò ayé lápapọ̀ a fẹ́ fi pín sí kíni ọdún a fi pín sí oṣù a fi pín sí ọ̀sẹ̀ àti ọjọ́ tí wọ́n mú ní kẹta máa sẹlibrétì ọdún ṣíṣe nìyí tá a là ń ṣe àjọyọ̀ ọdún ẹ̀sìn ti sọ yóò ìtúnú àwẹ̀ first of shawwal ọdún al-adha tenth of zulhijja. so umar ọ̀dàláwa ni òní nísìnyí àwọn àmọ́ ṣe àjọyọ̀ ọdún ní first of al-muharram umar ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn sàbí kankan ò sọrú nǹkan bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé kí ni ntí wọ́n mú yẹn wọ́n kàn mú ní calculation lásán ntí wọ́n fi mọ ìṣẹ̀lẹ̀ ni kò ń ṣe táwọn èèyàn celebrate nísìnyí ẹ̀rí páwọn èèyàn ni wọ́n mọ múra lóríṣiríṣi wọ́n á ní kí ni a bọ́ sí ọdún àwa mùsùlùmí tuntun so bí àjọyọ̀ ni wọ́n kà á kún ṣùgbọ́n àwọn sàhábà rẹ̀ dùwánu láàlẹ́ yìí wọ́n kà á kún nǹkan àjọyọ̀. so lè jẹ́ pọ́ìntì tó pàtàkì púpọ̀ ta láti dìmú. náà tá a bá ní ọdún yíjíra àbí kàlẹ́ndà yíjíra tá a bá wo kàlẹ́ndà ìjíránì wọ́n mọ̀ ọ́n lórí oṣù ni torí pé àwọn oṣù tá a dárúkọ wọ̀nyí náà muharram ni sofar ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí ìlétésù ni wọ́n mọ̀ ọ́n lé lórí tí oṣù kan bá ti yọ nísìnyí tí ìlétésù tó bá yọ bóyá ó ti yọ yóò yọ ní ibùwọ̀ oòrùn ìlétẹ́tù ó ti yọ ìlétẹ́tù tó yọ yìí nìyí yóò kan ọwọ́ rẹ̀ yóò kọjú sókè ni ìyẹn láti máa mi oṣù tuntun tó bá fi lè ṣe kí ni tó bá fi lè kọjú sílẹ̀ ó túmọ̀ sí pé oṣù tó fẹ́ lọ parí nìyẹn oṣù tó bá jòṣù tuntun yóò kọjú sókè báyìí eléyìí ni wọ́n fi mọ̀ pé oṣù tuntun ni eléyìí bó làádẹ́ rí i. ibùwọ̀ oòrùn kò ń ṣe ibùyọ oòrùn ó sì tuntun ò ní yọ níbùyọ oòrùn yóò yọ ní ibùwọ̀ oòrùn ní west ni ó ti yọ àti láwùjọ tá a wà ń sìn kíbla wa tá à ń dojúkọ opposite kíbla wa òun ni oṣù tuntun ó ti yọ onídàájú máa sọ pé òun rí oṣù wọn ó béèrè ti rí tó bá náwó síbi tí oṣù tí oòrùn ti ń yọ. wọ́n á ní kò ṣe kí ni kò mọ bá ṣe ń wá oṣù tuntun torí pé oṣù tuntun ibi tán ti máa ń wá òun ni ibùwọ̀ oòrùn lòun ó ti yọ. oṣù tuntun tó yọ yìí òun yóò mọ tóbi yóò mọ tóbi yóò mọ tóbi tí ó fi di nǹkan tí ó tóbi tányányán. tó bá di ọjọ́ kẹrìnlá tó ti tóbi tányányán àbólé díẹ̀ yóò tún máa dínkù yóò máa dínkù yóò máa dínkù. so tí èkú kékeré tí èsè kí ni tí è disappear tá a ní rí mọ́ tó bá ti di pa àrí mọ́ á ní muharram ti parí tá a bá rí tuntun míì ní ibùwọ̀ oòrùn yẹn á sọ pé kí ni àti mustapha bẹ́ẹ̀ náà nìyẹn ó kọ́ntínú bẹ́ẹ̀ tí yẹn lè parí tó bá parí ta tó rí mi tó tún yọ á ní àti mú rọ̀bíul awwal tó bá ti máa ṣe nìyẹn. nam asan pati gregorian calendar fún wa ipe gregorian calendar wọ́n fi tì sí ọ̀dọ̀ pope gregory the thirteenth ni. so wọ́n fi tì sí ọ̀dọ̀ títí ẹ̀ wọ́n dẹ̀ ṣe àwọn adjustment nípa rẹ̀ tó ṣe pé wọ́n fi ọjọ́ mẹ́wàá kún julia calendar ni wọ́n fi gẹ́ẹ̀tì gregorian calendar yẹn láti nǹkan bíi abi fifteen eighty one or so òun ni wọ́n dẹ̀ ti ń lò lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ní west ni wọ́n ti yí padà tán lò àwọn míì sori kunkun nu wọn fáwọn onítẹ̀lé wọn bọ̀lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà padà yìí àwọn míì àwọn churches wọn pàtàkì lọ àwọn eastern churches àwọn yẹn insist pé julia calendar yẹn àwọn ò mọ̀ lò lọ́ntà wọn ṣùgbọ́n gbà tó yẹ ọ̀pọ̀lọpọ̀ náà padà change sí gregorian calendar yẹn àwọn náà padà fi àwọn ọjọ́ kun láti agree so àwọn náà ń lo titi wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun yàtọ̀ sí ìjìrá kàlẹ́ndà kàlẹ́ndà eléyìí tiẹ̀ òun làwọn mọ̀ lé lórí kò ń ṣòṣùpá kò ń ṣe òṣùpá òun ni tí àwọn ọmọ lé lórí bákan náà wọ́n ṣe ní nǹkan tó ṣe wípé ẹ máa rí thirty days or thirty one níbẹ̀ unlike titi ìjira ìjira àwọn ọmọ olórí òṣùpá ẹ máa rí twenty nine or thirty oṣù kan ò lè ju twenty nine àbí kó jẹ́ thirty lọ kò sí tó ń jẹ́ thirty one nínú oṣù ìjírá ṣùgbọ́n nínú oṣù títí wọ́n ní thirty àbí thirty one february òun twenty eight ni ṣùgbọ́n ní ọdún mẹ́rin mẹ́rin february ó jẹ́ twenty nine eléyìí ni wọ́n ń pè ní leap year nísìnyí lọ́dọ̀ wọn eléyìí máa jẹ́ kí ni twenty eight february máa jẹ́ twenty eight lẹ́yìn ọdún mẹ́rin february ó jẹ twenty nine sòtò rẹ̀ tó bá ka twenty eight àti thirty àti thirty one fún àwọn oṣù tó ń bẹ nínú gregorian calendar tẹ́ bá kà yóò fún yín ní three sixty five days ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́rin yóò fún yín ní three sixty six days báwọn ṣe ṣe nìyẹn ṣùgbọ́n tá a bá ní ká wo títí ìjìra kàlẹ́ndà yẹn a máa rí ìyàtọ̀ ọjọ́ mọ́kànlá láàrin ìjírá àti titi wọn torí pé titi ìjírá ìsúdà kó jẹ́ twenty nine àbí kó jẹ́ thirty so most likely ni a máa rí difference of kini eleven days so ti ìjírá ni yóò máa jẹ́ nǹkan kini three fifty three fifty kini tẹ́lẹ̀ ìbá jẹ́ three sixty five ilé àmọ́ jẹ́ three three fifty four a máa rí eleven days difference láàrin títí ìjírà àti títí wọn ni. lẹ́yìn thirty three years a rí nǹkan bíi three fifty four ní mbẹ́ olùdókòwò ẹni tó bá yẹ pé ọdún ọjọ́ orí ẹ̀ nísìnyí ẹni tó bá jọ ọmọ thirty three years old bá ti ń sọ̀rọ̀ yìí sìn ó ti yé ní ìjírá yóò lọ ọmọ thirty four years old lòun tó bá ti pé ní gregorian calendar ọmọ thirty three years old ni ní ìjírá yóò ní kíni ọmọ thirty four years old lòun torí pé kíni three fifty four days ó ti pé láàrin thirty three years yìí gregorian calendar. so eléyìí lára àwọn ìyàtọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́bi tá a sọ fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè fi ṣe counting ni àti dating of event ìjìra àti kílórúkọ ẹ̀ àti gregorian ni gregorian calendar ìjìra calendar láti lè fi ṣe dating of events ká lè mọ àwọn events bó ṣe ń ṣẹlẹ̀ òun làwọn nǹkan wọ̀nyẹn so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tá a ní láti mọ̀. gẹ́gẹ́ bí n ta sọ fún wa pé àwọn míì náà ń bẹnu àwọn kàlẹ́ndà táwọn èèyàn ń lò bíi partial calendar lápèjúwe sí tí wọ́n ń lò àwọn náà ní kàlẹ́ndà àti tiwọn tóun náà fẹ́ jọmọ́ eléyìí oorun ọ̀tún làwọn náà so mọ́. ti gregorian calendar àwọn nǹkan táwọn ń ṣe nínú rẹ̀ ọdún wọn ala ìkan nísìnyí wọ́n ń ṣe ní january first tán pè ní ọdún tuntun wọ́n ń ṣe kan ní december twenty fifth tán pè ní ọdún ọjọ́ bíi anabi isa alayhi salatu wa salam àwọn kan wọ̀nyí náà wọ́n adjust yẹn ni ọjọ́ bíi anabi isa alayisalaatu wasalaam àwọn gan fúnra wọn ò mọ ìgbà tó ṣẹlẹ̀ gangan báwọn mùsùlùmí ò ṣe mọ déètì kan bíi anabi sọlá asalam làwọn eléyìí náà lè sọ pé déètì báyìí ni ṣùgbọ́n wọ́n mú ọjọ́ bí yẹn ipe káwọn mú twenty fifth yẹn torí pé ó jẹ́ ọdún kan tí àwọn romans tán máa ń sẹlibréètì ọdún òṣà àwọn kan ìgbà tó pọ̀lọpọ̀ àwọn romans wá dẹni tó gba christianity kí ọjọ́ yẹn ni wọ́n fẹ́ kọ́kú wáyé sí ọjọ́ bí anabi isa alayhisalatu wasalam bẹ́ẹ̀ náà ni january first ó jẹ́ ọjọ́ tí wọ́n máa ń sẹlibrétì òòṣà àwọn kan tí wọ́n ń pè ní janus òòṣà yìí ni àwọn romans gbà wípé òun ló ń bá wọn sọ ìlú òòṣà olójú oníwájú méjì ni wájú rẹ̀ bí mo ṣe ń wò yìí bẹ́ẹ̀ ni òòsàn yóò ṣe máa wo àwọn yóò ṣe máa wòlú inú ìlú bákan náà ó tún níwájú mi lẹ́yìn ìyẹn ló fi ń rí tó ń bọ̀ wá sínú ìlú so wọ́n ń pè ní òòsà janus òòsà yìí ni àwọn romans wọn máa celebrate ẹ̀ ní january first ṣùgbọ́n gbà tó di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn romans yìí wọ́n gba christianity so láti má fi lè bà wọ́n nú jẹ́ wọ́n fẹ́ kàn gbé ọdún yẹn ni wọ́n yí sí nǹkan mi pé òkè ká máa ká retain ní ọjọ́ yẹn ṣùgbọ́n ká fún un ní orúkọ nǹkan mi. so a sọ pé kí ni à ń celebrate ọdún tuntun ló fi jẹ́ pé àwọn táwọn àwọn tán jẹ́ bí eastern eh, christians ní àbáwọn tán wà ní egypt nǹkan kan mọ́ra wọn àwọn celebrate eh, twenty first twenty fifth ni níta máa ń celebrate ní january seven àwọn bìlì pé january seven gangan lọ́jọ́ bí anabi isa alayhi salatu wa salam kò ń ṣe twenty fifth sókè la fẹ́ lòun bèrè yìí ò pé bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí ò ṣe kò lórí ọjọ́ bí anabi sallallahu alayhi wa salam ẹ̀rọ bíi awal ẹ̀rọ ọjọ́ kejì ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kejìlá ẹnu òkò lórí ẹ̀ kò rẹ̀ sẹ́ni tó lè fi rinlẹ̀ láti inú authentic text ife ọjọ́ kejìlá anabi anabi wa muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni tó lè fi rinlẹ̀ in fact àwọn míì gbà pé kò sí ẹ̀rí tó sọ wípé kí ni rọ̀bíùl awal ni wọ́n bí àwọn míì gbà pé rọmọdán nàbí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣèǹgbà tí o ti sẹ́ẹ̀rí tó sọ eléyìí ó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ yẹn òun ṣe ìṣẹ̀lẹ̀ tó pàtàkì dé lẹ́bù pé kí ni àwa mùsùlùmí ó máa celebrate tó wáyé kó pàtàkì ni bí shawwal first of shawwal ṣe pataki tan celebrate yẹ tí tenth of Zulhijjah pataki tan celebrate tí gbogbo mùsùlùmí mọ̀ ní gbogbo mùsùlùmí ò bá mele yìí náà so for the fact pé àwọn mùsùlùmí ò kọ̀ lórí rẹ̀ ó túmọ̀ sí pé kò pàtàkì dé lẹ́bù bá a ṣe mú yẹn bẹ́ẹ̀ náà ni titiwọn táwọn náà ń ṣe àgbélẹ̀rọ náà ni àwọn tiẹ̀ tí á fi tiwọn wọ́n fi sórí ọdún ẹbọ. E tó ṣe pé àwọn ẹlẹ́bọ romance ni wọ́n ń ṣe eléyìí tún worst. Bẹ̀ǹká wà sọ pé kè à ń sẹlibrétì ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó tún ṣe kí ó tún jẹ́ ọ̀ràn mí again. tó ló jẹ́ pé mùsùlùmí ò ń bá wọn participate ń bẹ́. làkùndínlùkùn wàlíyà dìínù. ẹ̀sìn tí wọ́n wó lò àwa náà lo ẹ̀sìn títí wa nǹkan gbé fúnra wọn ò nìyẹn mùsùlùmí náà yóò lo nǹkan tí ọlọ́run subhana wa ta'ala tó fi rán wa muhammad sallallahu alaihi a ní sọ pé à lo nta gbélé ẹ̀rọ fúnra wa torí pé kò sáyè fún yẹn nínú ẹ̀sìn tiwa nìyí láti gbélé ẹ̀rọ pé òkè ọjọ́ báyìí la fẹ́ mọ ṣọdún àti ní ọdún titiwa ana sọ̀rọ̀ di aláwọ̀ àlù ó ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ́ mọ̀ nàbí sallallahu aw qadima rasulullah sallallahu alaihi wa sallam madina oníṣẹ́ ọlọ́wọ́n ọba ó wá sí madina wàláhùn yawman yal'abuna fihima àwọn ará madina wọ́n ní ọjọ́ méjì tí wọ́n máa ń sẹlibrétì gẹ́gẹ́ bí ọdún ó ní ànábi wá bèè tí máa àdánilè oman bóò ni tàwọn ọjọ́ méjì yìí ṣe jẹ́ ó ní wọ́n wá fún ànábi sọ̀lá àtàwọn ń fún un lésì wípé kunna nal'abu fihima fil jahiliya nígbà àìmọ̀kan a máa ń ṣeré a máa ń ṣèdárayá a máa ń ṣe fàájì ní àwọn ọjọ́ méjèèjì yìí. anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa sọ fún pé fàyínà láàkọ̀dà abdalakun bíi man khayra min huma ọlọ́run bá ti fún yín méjì ní ìrọ́pò àwọn ọjọ́ yìí yawmal adha wa yawmal fitri òun náà ni ọjọ́ adha àti ọjọ́ fitri. ọjọ́ wo ni ọjọ́ méjì táwọn ará madina máa ń sẹlẹ̀bírẹ́tì yìí àwọn afẹ́sìn wọ́n ní ọjọ́ méjèèjì ni ọjọ́ tí wọ́n ń pè ní nairuz àti mihrijan nairuz ìtumọ̀ rẹ̀ ní èdè persian òun ni new day. ọjọ́ tuntun ìtumọ̀ nairuz nìyẹn wọ́n á sọ wípé nauruz nauruz àwọn alárúbáwò pé nairuz ọjọ́ tuntun eléyìí làwọn kà kún ọjọ́ àkọ́kọ́ lọ́dọ̀ títí wọn first day of the calendar lọ́dọ̀ títí wọn eléyìí máa ń coincide pẹ̀lú nǹkan bíi twenty first of oṣù march máàsì níbi kàlẹ́ndà gregorian òun ni first of na or nauruz lọ́dọ̀ àwọn ará iran tó tó bá di nǹkan of march ní àwọn iran àwọn ẹ̀ṣẹ̀ gbà pé àwọn kó bọ́ sí ọdún tuntun nìyẹn èyí táwọn mí nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pòkè january first ni a àdúpẹ́ fọ́lọ́wọn abọ́sọ́dún tuntun tẹ́lẹ̀ mi ò mọ̀ sọ àwọn ará iran ò tí gbà pé àwọn bọ́ sí ọdún tuntun ní january first torí pé táwọn ń lò gẹ́gẹ́ bí ó ka kàlẹ́ndà ti tiwọn ó yàtọ̀ sí yẹn so àwọn ní kàlẹ́ndà ti tiwọn tó ṣe wípé ọjọ́ àkọ́kọ́ kàlẹ́ndà yẹn òun ni nauruz sàwọn lárúbá àmọ̀dínà àwọn náà máa ń bá wọn sẹlẹ̀bírẹ́tì rẹ̀ síwájú kánábì tó dé ìkejì náà máa ń sẹlẹ̀bírẹ́tì òun nìyí tí wọ́n ń pè ní maharajan tí mo dárúkọ lẹ́ẹ̀kan lárúbáwá máa pè maharajan ṣùgbọ́n gbólóhùn yẹn ìpìlẹ̀ rẹ̀ ń ṣe lárúbáwá. so mẹ́rẹ̀gan mẹ́rẹ̀gan òun ni ìpìlẹ̀ rẹ̀ àwọn lárúbáwá náà pè maharajan eléyìí náà ọdún tán máa ń ṣe ni ṣùgbọ́n wo kì í ṣe ìbẹ̀rẹ̀ kò dẹ̀ ṣe parí láàrin ọdún ni. ọdún méjèèjì yìí ni àwọn patients wọn pàtàkì ẹ̀ púpọ̀ so ọdún méjèèjì ilà nàbì sọlá fẹm sọ fún àwọn ará madina yìí pé ẹsìn wọn lẹ ọlọ́run ọba ti fún yín ní méjì ní ìrọ́pò wọn òun náà ni ọdún adha àti ọdún fitro eléyìí làwọn afẹ́sìn adúmọ̀ sọ fún wa wípé kò sí tó ń jẹ́ à ń introduce ọdún tuntun ní ká ní ẹ ọdún mólídì ọdún ìjírá ọdún israẹli wa miraj ọdún gbogbo eléyìí tó bá ti pé nǹkan tó ní basis ni àwọn ẹni ìṣíwájú wa ni ò bá ṣe é ìgbà tá a ti ṣe yẹn ni ó túmọ̀ sí pé kò ṣe kíni kò ní bẹ́sìsì ni tó fi jẹ́ pé gbogbo táwọn èèyàn mọ̀dára wọn láàmú táwọn ń ṣe ọdún ọjọ́ bí ànábì sọ̀lá àṣálàm àwọn sábẹ́ ò mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹni ìṣíwájú ò mọ̀ ń pa rẹ̀ rárá ẹni tó bá dẹ̀ sọ pé àwọn yìí wò ó gbádùn òun gángan fúnra ẹni ò gbádùn torí pé kí ni àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní kán bá nàbí lògbà nìyẹn àwọn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó ní kí wọ́n kọ́kọ́ tẹ̀ sí ká nìyẹn wáyé tí wọ́n mú ọjọ́ bí ànábì sọ̀lá àtàwọn gẹ́gẹ́ bí ọdún tó ṣe pé lẹ́yìn nǹkan bíi three hundred years ó lé òun làwọn kan tó ṣe pé wọ́n ẹ̀sìn wá wo pé ẹ̀ka wọn tiẹ̀ mọ ṣọjọ́ bí ànábì sọlọ́lá àṣàlà àwọn tó tẹ̀ tún wá dá alẹ́ yẹn ní ẹnu àwọn àfẹ́sìn kò lórí pé wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n daṣọ ìsìláàmù bora láti lè lo àwọn mùsùlùmí láti kó wọn rógà láti lè tẹríba fún ìjọba wọn sotori náà wọ́n gbé kalẹ̀ pé kí ni àwọn ń celebrate ọjọ́ bíi ànábì àwọn dẹ̀ ń celebrate ọjọ́ bíi ọmọ rẹ̀ fatima àti ọkọ ọmọ rẹ̀ ali àti ọmọ ọmọ ọmọ rẹ̀ tó ń ṣe hasan àti hussein wọ́n wá fi titi wọn náà kun ọba tó ń bẹ́ngbà yẹn náà yóò wá ṣe kí ni wọ́n celebrate ọjọ́ bíi rẹ̀ láti lè fi sẹ́ẹ̀lì ara wọn fáwọn mùsùlùmí ṣùgbọ́n eléyìí wọ́n ń lò fúngbà díẹ̀ kó tó dùkọ́ káńsù rẹ̀ ṣùgbọ́n ìkan lára àwọn ọba tí wọ́n ń pè ní abdulmudaffar alimalik mudaffar abu sa'id kukuburi òun lẹni tó tún jí padà tó ṣe yí pé yóò pẹ ẹran yóò pa màlúù yóò pa gbò yóò pa díẹ̀ yóò wá so oúnjẹ táwọn èèyàn ó wá láti ọ̀nà tó dì fún wa jẹ. so alimẹ́lìkù mùsọ̀fàrì yìí òun lẹni tó ṣe kíni tó jí nǹkan báyìí padà. tó wá di pé àwọn àfáà mi ń kọtíra láti lè fi sọ̀pọ́tì ẹ̀. bí irú tí abulkatọ́ bíbu ndíhìá tó kọ láti lè fi sọ̀pọ́tì ṣíṣe mólídìí yẹn lẹ́yìn yẹn làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rọ́tẹ̀lé làwọn náà ń kọ́ lẹ́lòmíì justify ẹ̀ ló fi jẹ́ pé lónìí tẹ̀ bá dé azeari ọ̀gọ̀rọ̀ àwọn afá azeari náà gbà pé kò sí nǹkan tó burú bí mọ́lì tán ṣe yìí. lẹ́yìn tẹ́ ń tako ìmọ̀ sẹlẹ̀bírẹ̀tì ọjọ́ bíi ànábì ẹ̀yin wàhábì ni. whereas kíní ìgangan fún rẹ̀ ẹnu kò lórí páwọn sàádó sẹlẹ̀bírẹ̀tì ẹ̀. ṣe pé àwọn sàádé ṣe àwa náà ò ní gba tító pẹ̀lú ẹ̀ nǹkan táwọn sàádé ò ṣe ṣáà nígbà tító pẹ̀lú yẹn tí wọ́n wò pé kí ló burú bí kámẹ́lá ń celebrate ọjọ́ bí ànábì àwọn míì nu wọn ní ṣèbí kákan kó jọ kádẹ sọ̀tàn ànábì fáwọn èèyàn kò ń ṣe pá ń ṣe ìwà àbàjẹ́ tó ẹ pé nǹkan eléyìí náà fẹ́ ṣe ni kò sí nǹkan tó burú ń bẹ bó lè léyìí fẹ́ jẹ́ bídíà tẹ bá pè ń bídíà bídíà asán náà ni ó ṣùgbọ́n lónìí tá a bá mọ nǹkan tó ń ṣe nínú ẹ̀ nísìnyí àmọye ìwà àbàjẹ́ àmọye àwọn tó ń lò ó láti lè fi export àwọn èèyàn ẹlòmíì ò sàṣàbẹ mólídì yìí yóò tẹ ẹ́fílọ́pù ní láti lè fi méèkì owó gbó lọ́wọ́ àwọn èèyàn àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi obìnrin àtọkùnrin máa lọ́mọ́ra wọn lórúkọ páńsẹ̀ libéètì ọjọ́ bíi ànábì sọ̀rọ̀ lọ́ àṣàlẹ̀ bẹ́ẹ̀ ni ò mójútó nǹkan tó jẹ́ ọ̀ràn ẹ̀yìn ẹ̀sìn ìrun rẹ̀ kò dúró déédé bẹ́ẹ̀ làwọn nǹkan ẹ̀sìn ò dúró ṣùgbọ́n mọ́lídìí ànábì yìí náà ni nǹkan tó ṣe wípé kí ni tó wo mọ́ ó gbà pé tó o bá ti celebrate ọjọ́ bí ànábì sọ̀lá bí ìgbà téyìn ò lè ríbi lọ ni ẹni tí o bá ti ọjọ́ bí rẹ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ abubakar ò ọjọ́ bí rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn mọ́mù tá à ń lẹ́ra wa mọ́ ìmọ̀mù máàlìkì àtàwọn yòókù rẹ̀ kò sẹ́ni tó sẹlẹ̀bírẹ̀tì ọjọ́ bíi anabi sọ̀lá àtàm gbogbo ara dàgbà pé àwọn eléyìí làwọn mùsùlùmí àwọn ẹni ọlọ́run nìyẹn gbàtàwọn ò wá sẹlẹ̀bírẹ̀tì ọjọ́ bíi anabi sọ̀lá àtàlám ó túmọ̀ sí pé eléyìí ò wípé bídíà ni ìyẹn kò ń wa. gbogbo àwọn ọdún táwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn tó yàtọ̀ sí ọdún tí anabi sọlá sam ti fi rinlẹ̀ nǹkan tí a gbọ́dọ̀ tẹ́wọ́ gbà ni. bá a ti gbọ́dọ̀ tẹ́wọ́ gba èyí tí àwọn nàṣọ́lá náà gbélé ẹ̀rọ fúnra wọn tán mú láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ tó ṣe pé wọ́n ń ṣe twenty fifth ni fourth ni a gbọ́dọ̀ gbà. ìfọ̀ àkàtẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ wọn ìtí wọ́n lọ ọmọ ó tún bọ̀rọ̀ jẹ́ kí ni ká tún jìnà sí kálá ń sẹlẹ̀bẹ́ẹ̀tì ọjọ́ bíi ọmọ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ó mu wọ́ọ̀sì ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ jìnà sí ni. náà èwo ló yẹ ká máa lónú déètì yẹn àbí inú kàlẹ́ndà yẹn ṣé gregorian ni àbí ń jírí. gẹ́gẹ́ bí n ta sọ fún wa pé nǹkan gbé kalẹ̀ fún láti lè máa fi mọ ìvẹ́ǹtì ni àmọ́yé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ a ní wọ́n á máa lo kíní buhaf wọ́n á máa lo ọdún elérin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè fi mọ ìṣẹ̀lẹ̀. so tá a bá ń bẹ ní àwùjọ ìsìláàmù ìtò ga fún àwọn lọ́balọ́ba tó ń bẹ ń bẹ àtàwọn olórí tó ń bẹ ń bẹ oníkan máa yẹ kúrò níbi nǹkan tí àwọn sàábé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń lò yẹn tí wọ́n bá tiẹ̀ lo èyí tó yàtọ̀ sí yẹn bóyá wọ́n ó lo gregorian kọjá kó jẹ́ òun ni tí ó jẹ́ ìkejì. ṣùgbọ́n bá àwùjọ tiwa tó ṣe yí pé n tí wọ́n lò ń bẹ̀ gregorian ni àti láwùjọ tá a sọ pé ìjọba islam ló ń ṣe kò sí nǹkan tó burú bíi pé ká lò ó ṣùgbọ́n láàrin ara wa náà ó da ká tún spread èyí tó jẹ́ èyí tí àwọn sahaba rẹ̀dùwánu láàlẹ́ tí wọ́n lò. so nǹkan tó dáa púpọ̀ ni tá a bá ti mọ̀ràn déètì ní gregorian ká mọ̀ ọmọ déètì ní ejira ṣùgbọ́n pé a lè lò rárá ìyẹn ti gregorian a lè lò torí pé a àtàṣe ẹni sì mọ kò sí pé à ń ṣe nǹkan ìjọsìn bẹ́ẹ̀ bí nǹkan tá a kàn fi mọ ìṣẹ̀lẹ̀ nìkan ni ṣùgbọ́n torí pé àwọn ẹni ìṣíwájú wa àwọn ti gbé kan kalẹ̀ ní ní tó dáa ni kí a fún tí wọ́n gbé kalẹ̀ yẹn náà ká fún ní recognition káwa náà ta fáwọn èèyàn. one àwọn ẹni ìṣíwájú wa àwọn ni wọ́n ṣe. two a gbọ́dọ̀ mọ kọ́ọ̀tì àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tẹ́kọ̀kẹ́ a máa bàbàrà nǹkan titi wọn nǹkan titi wa à ń bàbàrà rẹ̀. ló fi jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam a máa sábà sọ pé khaliful mushrikin àwọn olù àwọn ẹlẹ́bọ ẹ yàtọ̀ sí wọn. so àdéhùn yìí sọ pé gbogbo tá a bá ti lè yàtọ̀ sáwọn ẹlẹ́bọ ní ká gbìyànjú àti yàtọ̀ sí wọn. ìyẹn ní òde káwọn èèyàn recognize àwa náà fúnra wa. ṣùgbọ́n tá a bá kí ń yàtọ̀ sí wọn gbogbo nǹkan ń ṣe làwa náà ń ṣe bọ́n ṣe ń ṣe kó ṣe pé a lè ṣe lọ́nà míì. eléyìí ìgbà tó ṣe pé kí ni à ń tẹ ìsìn tiwa náà dànù ni so eléyìí jẹ́ àwọn nǹkan tí ó pàtàkì nínú àwọn nǹkan tí a fẹ́ pàkíyèsí wa sí nípa ọ̀rọ̀ ó ṣe gregorian calendar àti ìṣírí calendar abẹ́lẹ́wọ̀nba subhana wa ta'ala ìtàbára ṣèkọ́lọ́ba kújẹ́ kúlù fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا أم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الحمد لله والصلاة والسلام على رسول الله